ọ̀dọ̀ alágúnlóye fálẹ́mù ti sọ̀rọ̀ ọkùnrin arìnrìn àgbáyé ti tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí gbogbo ohun tó sọ ó ti ní òun kọ́ lòun sọ̀rọ̀ òun ọlọ́run ọba àlàyé lòun gbọ́ o ohun tó sì sọ náà ni òun gbé jáde bẹ́ẹ̀ ló tẹnu mọ́ pé gbogbo ohun tí òun sọ pátá lòun dúró lé lórí o nítorí ọlọ́run alàyè tí òun sìn kò ní sọ ọ́ kó lòun ò sọ bẹ́ẹ̀ mọ́ ọjọ́ ògùn wa ni Fálẹ̀mú ní kí àwọn ọmọ Nàìjíríà gbogbo èèyàn pàdé òun níbi tí òun yóò ti sọ ohun tí ó fà á bí àti jásíbi tí ajá sí yìí pàápàá lórí ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ẹni tí ṣe ààrẹ fún gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ̀ o látẹnu wòlíì Ọlágúnróyè Fálẹ̀mú ọmọ ọlọ́wọ̀ máa dẹ̀ wòlíì àríran àgbáyé ẹ báwo ni Yeah. yà yà àlàáfíà ni kò tún gbólé nǹkan Yeah. yà ẹ mo wà bísí náà ẹ nǹkan tó bá wo oníkàbí kó sọ ẹ jẹ́ àdóda june june ni mo lọ́rọ̀ láti sọ lórí ẹ̀ wọ́n ti ṣe handover gbogbo nǹkan tí mo sọ kò tí ì ṣe kinní mo sọ pé kò sí ẹnì kankan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta so omi sọ pé wọn ò ní ìdìbò so verses tí mo dẹ̀ sọ nípa àtìkù ọlọ́run sọ pé mo máa sọ nọ́mbà tó máa fi líìdì fún mi mo ní máa pè yé nígbà tó yá ọlọ́run parí verses yẹn fún mi dìàtúrò dìàtúrò ọlọ́run ti parí verses yẹn fún mi mo ti gbọ́ ọ̀rọ̀ síta tán ọlọ́run parí verses yẹn fún mi so gbà tí ti parí ẹ̀mí ò ní I don't have anything to blame God there ó review revolution ọ̀hún kò dẹ̀ parí ẹ̀ fún mi mo máa ń sọ tẹ́lẹ̀ ni ti Buhari mo ní twenty four states ti kìíní more two million something so mo máa sọ figure so nígbà tí ó parí revolution yẹn that one not something ṣùgbọ́n kádúró de June bóyá wọ́n á sú àyìn tàbí wọn ò ní sú àyìn ó dìgbà tó bá sú àyìn. bẹ́ẹ̀ ni tó o dájú kí n tó ní comment kí n tó lè bèrè ọ̀rọ̀ lọ́wọ́ tí ọlọ́run parí fàṣẹ fún mi lè béèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀. ẹ̀ka ohun tó bá dìgbà yẹn má wọ́ọ̀rì ẹ ọ̀rẹ́ tóbi ilé tó gbogbo mọ̀ yẹn ẹjọ́ ń dìgbà yẹn ṣé ó ti ó ti da pẹ́rẹ́dẹ̀tì nìyí mo tó bá jẹ pẹ́rẹ́dẹ̀tì mi sọ pé tó bá wọlé ẹni pé èèyàn mo kọ́ gbé jáde kí n tó wá gbé pásísì ẹ lọ gbọ́ dáadáa náà mo ní pẹ́rẹ́dẹ̀tì sínú ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ṣé ẹjẹ́ adákẹ́ká máa wò òun dájú bẹ́ẹ̀ ni nǹkan tọ́lọ̀ ń sọ fún mi ò tí kò tí e, bad tó nígbà ayé àbáṣà àti ẹnu tọpọ ọlọ́run sọ nǹkan fún mi ṣé gbogbo pàtó máa ń lọ dúró tán tán sọ fún àwọn declare fún tí ò ní opposition kò sáwọn tí ò ń sọ̀rọ̀ sí mi tó bá pàdé mi lọ́nà nígbà tó máa yá abẹ́ pé ó kú kílẹ̀ tó wọ́n yìí so èdè kìí ṣe iná fi ń sọ̀rọ̀ káàkiri làwọn àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú mo sọ fún ọmọ ní kọ́ lọ wo YouTube mo ní tó bá da jù mo ní kọ́ lọ wo nǹkan tí mo sọ sí ẹ̀rọ àti mọ́tẹ̀ ni òun mo sọ pé kò sí náà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ti hand over fún mi. ẹ ẹ hand over mi nǹkan ẹ tí mọ nǹkan tó máa ṣẹlẹ̀ a sì wà ní ọ̀rọ̀ owó ṣe ẹ tún mọ nǹkan tó lọ́wọ́ máa tún gbé jáde lọ́la. tó bó ṣe ní nìyẹn táàpì yẹn oṣù mẹ́ta sì dì lánàá ẹ̀gbọ́n mi kan tó ń sọ pé ó ń ṣe kinní kankan wọ́n ń sọ fún mi ní àná pé pé ó sì pé kò ẹ́ tó ara náà mi ẹgbẹ́ kan máa ń sọ̀sọ́kùsọ wọn èmi ń bá tuntun kádélé náà yẹn bó ṣe ń sọ̀sọ́kùsọ pátápátá nìyẹn kò sọ̀rọ̀ tó ọ̀sán ńgbà tó yá tí áìlì ti kọ́ òun ká kú márùn ẹ̀ ó chata sí ní àrá ẹ̀ tó gbogbo ẹ̀ ò jẹ́ bàbàrà fún wa ẹja tó di jù lé ìtọ́jú náà ẹ̀ ìjọba bẹ̀rẹ̀ àtẹ̀wá bìrì lọ́wọ́ náà mo kí ló ṣẹlẹ̀ owó tán ìyá ọ̀lẹ́ tó gbogbo wọn yẹn. ẹ kò ní ẹ̀kọ́ ló da june nìyẹn tó da june ká tó. so tó bá da june ṣé ọ̀rọ̀ tọ́lọ́ ń sọ tí ò bá wà òkè. Okay màá ṣẹ̀ṣẹ̀ béèrè lọ́lọ́run pé kí nìdí ẹ̀ so kí gbogbo everybody kan dó da june june yẹn kan dó dà wọ́n wù bóyá nǹkan tọ́lọ́run sọ pé kò sí president náà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wá wù bóyá ọ̀rọ̀ ọlọ́run máa ṣẹ tàbí kò ṣẹ wọ́n ló elect ní a sọ pé bóyá wọn ò ní dìbò bóyá wọn ò ní ṣiṣẹ́ nìkankan nú wọn nígbà tọ́lọ́run padà sọ fún wọn pé àtìkù lòun ló máa lead olóhùn aṣọ nọ́mbà àdẹ̀sọ lọ́jọ́ yẹn fún gbogbo àwọn eh, journalist pé a máa pè wọ́n ohun tọ́lọ́run bá sọ nọ́mbà yẹn tó bá ń ká sọ létà àwọn gbàdí gbọ́n àwọn journalist dẹ̀ pé wọ́n á dẹ̀ sọ pé ọlọ́run sọ nọ́mbà ọlọ́run parí fásitì yẹn kí n tó gbé jáde so that one kò sí mistake lẹ́dọ̀ ọlọ́run náà yẹn náà torí pé kò parí fásitì torí twenty twenty eh, fifteen ọlọ́run sọ fún mi pé wàá máa live by twenty four states àṣọ ní twenty nineteen ọlọ́run ní more than two million vote ló máa fi ju àtìkù lọ ọlọ́run dẹ̀ sọ pé àtìkù máa lead ó ti sọ tẹ́lẹ̀ ọ̀hún sọ tẹ́lẹ̀ kókò sí president láwọn mẹ́ta pé àtìkù ò lè jẹ́ president tó máa kú láéláé àsopọ̀ máa jẹ́ so wọ́n dúró dájú ká rò bóyá ká gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó dájú torí àwọn tí ìgbéjọba fún so tó bá gbéjọba lé lọ́wọ́ òun ni oníkálukú ó sì ṣẹ̀wá máa sọ̀rọ̀ ìgbà yẹn la máa dá wọn lóhùn la máa bèrè lọ́wọ́ náà pé kí nìdí o mo ṣe lé nìyẹn tí ọlọ́run ń fàṣẹ tẹ́lẹ̀ hàn mí kó fèè ṣò yẹn la máa dúró dè èmi ò kí n lọ́rọ̀ sọ ó dáa ó dáa june torí kọ́lọ́n sọ pé president tuntun wọn mẹ́tẹ̀ẹ̀ta bá àtìkù gan wọlé tẹ́lẹ̀ àti sọ pé wọn ò lè gbéjọba fún un so ẹjẹ́ a máa wò ẹjẹ́ a máa wò nǹkan tó máa ṣẹlẹ̀ tí ọlọ́run fẹ́ ṣe kó tó dìgbà yẹn so ẹjẹ́ a dúró dè yìí tó bá da june mo tún ní sọ̀rọ̀ lórí ẹni election kankan ṣòwò ṣe nínú yẹn.